أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó kádàrá dáadáa máa yẹn kọ̀ọ̀kan wa látara àánú rẹ̀ lórí wa pápá jùlọ ní àyè tí Ọlọ́run ní kí abára wa yìí àyè tí ó lóore jù. nínú gbogbo ààyè tí ń bẹ lórílẹ̀ ayé òun ni masalasi bí àwa ọmọ èèyàn bí a ti mọ ààyè ìràwọ̀ lójú sánmà bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ọ̀dá masalasi mà lórí ilẹ̀. ògbà tí èèyàn bá wá ń bára rẹ̀ ní ààyè yìí méjì ò sí ń bẹ̀ ó dá wa lójú pé àtúnsúnmá ní wíwà pẹ̀lú ọlọ́run nítorí pé ilé rẹ̀ ni a wà àkọ́kọ́ ni wípé ó ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ wa nínú ẹ̀ náà ni tàájùbù máa ọ̀ràn yẹn ni fún wa kí a máa ṣèṣe sí tí kò ní mú ẹ̀kọ́ yá yìí wá fọ́mọnìyàn tọ́ba wà ń wájú ẹ̀dẹ́ bẹ́ẹ̀ kátó wa torí wípọ́ wà ń wájú Allah subhanahu wa ta'ala bí a sì lè máa sábùkàkà irun lé wa nípa lílo rẹ̀ ọ̀ràn yẹn náà ni fún wa láyé sáwà yìí kásálùkàkà lílo rẹ̀ kí a má lò ó nídọ̀tí kí a sì fi yáàyì náà jókòó wájú Allah subhanahu wa ta'ala àbí ọlọ́run nínú àánú rẹ̀ gbogbo ohun tí ń ṣe àánú ẹ̀ tí máa ń fi dojú kọ àwọn ẹni rẹ̀. tí wọ́n bá wà láàyè yìí ọlọ́run mọ́sálàyé fi dojú kọ ẹnì kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run àbí abátúwò ní ẹgbẹ́ kejì ohun tí ó kó wa jọ sáàyè yìí ohun tó níye lórí púpọ̀ ni nínú ẹ̀sìn wa òun ni pé a fẹ́. máa ṣe àgbéyẹ̀wò tá a ti nínú ẹ̀sìn wa lábala pé mo ládédú ń bí ìmọ̀wọ̀ ọ̀bá tẹ̀síwájú ó lékún á jèrè pé a tọ́ tí a ti mọ̀ ìkánu méjì nínú èrè jẹ ni nínú kọjá pé sáà bíi kọ́sàlékún ìmọ̀ bí ọba wa lé wa kún nímà á jèrè pé ohun tá a ti mà àtún àtúntọ́ ògbà téèyàn bá sì ń tọ́ tó ti mà ọmọ fi rinlẹ̀ kò sí nǹkan tí wọ́n gbé ẹ̀sìn wa yìí kà náà ju orí lọ. nínú nǹkan tí mùsùlùmí tí ò ní àròjàre lé lórí òun lọ̀rọ̀ mà ọ̀wà kọ́ bí ló lè ọ̀zọ̀ wọ́n lè gba àròjàre èèyàn pé etí ọ̀jẹ̀ ń wá màrí etí ọ̀jẹ̀ ní màrí bóyá ká pé nítorí wípé èèyàn wò pé mo ti dàgbà rasulu ní ká máa wá ìmọ̀ min al-mahdi ila al-lahd àmọ́ wa ń gbà tí wọ́n ti bí wa ìgbà tí wọ́n gbé àjù sínú. sínú kòtò ni ó fẹ́ pa àláròjàre ká sọ wípé bóyá nítorí pé mo ti dàgbà ó ní ọ̀jẹ́ kí n wá ìmọ̀. àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim. àgbàlagbà ara òun ni wọ́n fi wá ìmọ̀. ọlọ́run sì ní kọ́wọ́ wọn tẹ̀ ẹ́. ọmọnìyàn lárújarí lójú ọ̀nà ìmà Bọ́yá ká sọ wípé nítorí wípé mi rọrọ̀ tó kò sí owó tí mo lè fi wá èsì gbogbo àwọn tó síwájú wa lọ òun náà ni ọrọ̀ wà fún. àrẹ́lómi inú àwọn àlùfáà. tó jẹ́ kó torí àti wá ìmọ̀ òun ló di oníṣẹ́ ọwọ́ pàtàkì sí tó jẹ́ pé lójú ọ̀nà sí ọwọ́ yẹn ọ̀jẹ̀ ń bẹ̀ ó sì tún wá ìmọ̀ ní látàrí àwọn sàhábà ridwanullahi ta'ala alaihim wọn a máa múra wọn ní ọmọ ìyá lójú ọ̀nà tí wọ́n fẹ́ wá tí ó sì sówó. ẹnìkan ọmọ yọ ọmọ tà yọ ọmọ rà nínú àwọn méjì tí wọn bá múra wọn lọmọ yá ìwọ máa dúró sí ṣọ́ọ̀bù máa tà máa rà owó tá a bá rí bẹ́ẹ̀ tẹ́mi bá lọ́dọ̀ ànábì lọ kí tí bá dé tí sọ tá ọ àjọpin tí wọn náà bá rí lérè wọn ti ṣe ayé wọn nìyẹn sọ pé èmi ni mọ̀ọ́ máa ń jókòó ní ṣọ́ọ̀bù tí màdàmú ọmọ ìyá mi ń ọba lọ tọ́ba dé ìtì mo bá jẹ lérè àtúnjọ pín òun ó sì lọ jókòó pọ̀ lọ kéwú sẹ́gọ̀ kan lòun fi para yìí ṣùgbọ́n àwọn tó yàtọ̀ sáwa àwọn èdè ronú ẹ̀sìn wọn nílé wọn kí wọ́n sì parí ẹ̀ bẹ́ẹ̀ mo ti tí ń ṣe lọ́dà ó sì o ti ronú pé tí yi ń ṣe yìí mo ń wò pé kọ́dà kò sì dáa sínú sẹ̀mí ayé wọn wọn ò àwọn èédá máa yanjú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn láì gbé lọ́dọ̀ ànábì. yìí ó gbé ọ̀rọ̀ rẹ̀ yìí òun ní ń ṣòwò èmi ni mò ń ṣòwò ní lọ gbọ́ kéwù bàbá wa jèrè àjọ pín níta abájẹ lérè báwo la ṣe ẹ̀mí mi sì ń dàbí ìgbà pé ọ̀fẹ́ gbámọ́ wọn ní rọ̀ṣúlù wa bi léèrè wípé báwo ló ṣe rí òwò rẹ owó tó ń ṣe yẹn báwo ló ṣe rí sí sọ̀hábíyù yìí olówó yẹn lọ dáadáa ó ní lọ dáadáa ànábì ní làálàkà turzaqun bihi làálàkà turzaqun bihi owó rẹ tó ní lọ dáadáa yìí ọmọ pé bọ́yá àlùbáríkà ọ̀la ọmọ ìyá rẹ tí ọ̀ràn lọ ti fi lọ kẹ́kọ̀ọ́. tẹ́ẹ̀jọ́ ń pín èrè tó ń rí òun lọ́lọ́run fífa àlùbáríkà sówó rẹ̀. ìyẹn fi yé wa ipò táwọn ẹni ṣáájú tí wọ́n gbé ọ̀rọ̀ ìmọ̀lé lórí nínú sẹ̀mí ayé wọn. ọlọ́mọsálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọpẹ́ wa látara orí rẹ̀ lára wa. Ike àti ọla ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá anábìwá Muhammad ẹni ọlọ́run sì ní olùkọ́ni àgbà èyí tó ti ṣàlàyé gbogbo nǹkan tá a ní ìdínú ẹ̀sìn fún wa ọlọ́run bá ní mú ìkẹ́ àti ọlá rẹ̀ bá ẹni ìkẹ́ ọlọ́run ṣe láàánú fún wa ọlọ́lọ́run fún àwa mùmíní àlùmọ́ ó fún wa ní àmàna àmánù méjì lọ́lọ́run gbé fún wa ìfàyàbalẹ̀ méjì àmánù makbudun wà bákìyà àmánù nínú ìfàyàbalẹ̀ méjì tọ́lọ́run fún wa ọlọ́run ti gbàkọ́ dọ̀ òun náà lásìwájú ẹ̀dá àdẹ́bíwá Muhammad wọ́n máa ká náà lọ́wọ́ liyu'adhibahum wa anta fihim ìfàyàbalẹ̀ tí wọ́n nígbà náà bí bẹ láyé tọ́lọ́wọ́ òfin jẹ àwọn tó bá lògbà níyà òun náà nítorí bíbí ànábì ọlọ́run láàrin jẹ wọ́n yà torí pọ̀ wà láàrin wọn àmọ́nù yẹn ti lọ ṣùgbọ́n kò tún fi wá lẹ̀ kò fi wá lẹ̀ lásán ó tó bá ní fi ìfàyàbalẹ̀ míì lẹ̀ fún wa ọlọ́run wa ma kana Allahu mu'adhibahum wa hum yàtàfẹ́rò àmọ́nù kejì tí wọ́n fi alẹ̀ fún wa látara ìgbéǹde àtúwájú Muhammad òun náà ni ìmọ̀ àwọn àforíjì ọlọ́run ọba tó ṣe àtúwájú ẹ̀dá ní nǹkan fún wa ọlọ́run wa bẹ̀ ọ́ gbogbo àwọn àlùfáà wa tí ọlọ́run ṣe ní sábàbí dáadáa tí wọ́n júwe ìmọ̀ fún wa wọ́n kọ́ wa tí wọ́n rí wa ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa àlùfáà wa àgbà sàmà àtúnṣe kàlùwálì dà abdulbaki muhammad. àti bàbá wa náà. أهلا وسهلا ومرحبا. ó dé sétí gbọ́ mi tí wọ́n ti yànnà náà rẹ̀ fún wa lọ. wọ́n ti ṣàlàyé nípa tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ìmọ́tótó ni àwọn ìsìnpa tí ó ṣáájú ká tó bọ́ sínú ìrun kíkí àwọn àlàyé ti lọ lórí eléyìí ó dàbí gbà pé nínú ìrun kíkí òun ni. wọ́n fẹ́ wọ̀ tọ́lọ́run fi kádàrà pé mi ni màá délé fún wa lónìí ọ̀rọ̀ nípa irun a nílò àsìkò wa lábala pàtàkì ẹ àwùjọ wa tá a wà yí èsì tá sọ pàtàkì irun kíkí rẹ bó ni rọ̀súlù si kì í sífàtú òun làkọ́kọ́ kọ́kọ́ àwọn sẹ́kàn ń bẹ síwájú ká tó wọ ìrún tí máa ń béèrè àṣesílẹ̀ ohun tó súnmọ́ jù ní kí àwọn àlàyé kó ti wá lórí eléyìí àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n máa ń pè láwọn májẹ̀mú tó dìrọ̀ mọ́ ìrún kíkí. omi bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó jẹ́ pé ó jìnnà sírun omi bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó dàpọ̀ mọ́yìrún nínú àwọn èyí tó márùn wọ́n ti sọ̀rọ̀ nípa tọhara fún wa ìyẹn ni ìmọ́tótó ìmára èyí tó tún dàpọ̀ mọ́ tó pé tá a bá ti ṣèmára tán afẹ́ fún òun náà ni àníyàn àníyàn fún irun kò sí iyèméjì kọ̀dẹ̀ sí ìyàn lọ́dọ̀ àwọn àfẹ́sìn wípé rasúlù kẹrìmù sallallahu alayhi wa sallam ó máa ń da àníyàn fún irun tó bá fẹ́ kí ṣùgbọ́n kò sí àkọọ́lẹ̀ àníyàn kankan gbòógì. tí a rí gbọ́ lẹ́nu ẹ̀ wípé bí ṣe máa dàníyàn rí èyí tó mú ẹnu kò lórí wípé rọ̀súlù máa ń mú àníyàn wọnú oorun òun náà ni ọ̀rọ̀ ọlọ́sùn subhanahu wa ta'ala tó sọ fún wa pé umiru illa nígbà ọjọ́ pọ́lọ́ subhanahu wa ta'ala olóhùn ọ̀pá wa láti kankan ju ká máa sìn ń lọ. bàbá wa fẹ́ ṣèbáàdà yìí sínú kíkí jẹ́ ọ̀kan níbẹ̀ ọlọ́run ní èmi ọlọ́run náà ni kí wọ́n ṣàfọ̀mọ́ ìbáàdà yìí fún. kọjá pàníyàn wa tá a bá fẹ́ ṣe òun ni kọjá nítorí tọ́lọ́hún. rọ̀ṣúlù náà dẹ̀ sọ fún wa wípé innamal a'malu. gbogbo sẹ́tì èèyàn máa ṣe pátá ó là ń ṣe eléyìí ọ̀jẹ́ kíyàn wà lórí pé ká sọ pé tí bá fẹ́ a máa da ibi tí ọ̀rọ̀ wà òun ni wípé ǹjẹ́ ní ni ní gbólóhùn tí máa ń wí gẹ́gẹ́ bí àníyàn àníyàn irun àìlà àníyàn irun asri ti magrib ti shai ti fajr ǹjẹ́ lónìí bí gbogbo àkọọ́lẹ̀ kò sọ fún wa wípé ànábì ní àwọn àníyàn fún irun yìí lọ́kọ̀ọ̀kan ààrí eléyìí ń gbé wa lọ síbi wípé kò fi gbólóhùn ẹnu rẹ̀ wí àníyàn kankan jáde. kò mú gbólóhùn jáde gẹ́gẹ́ bí àníyàn eléyìí tẹ́ mú nítìtorí tá a bá ń sọ̀túnmá àníyàn yóò mú wípé kò wí gbólóhùn kankan jáde gẹ́gẹ́ bí àníyàn torí tí ń jẹ́ níyà òun ni tí èèyàn a bá láàárọ̀ nǹkan sínú ọkàn tá a tó wá fi ẹnu wí jáde á rí wípé ó ti takora wọn ohun tá a rò sọ́kàn òní jẹ́ níyà lẹ́yìn èmi tí mò ń sọ̀rọ̀ nísìnyí gbogbo àwa tá a jókòó tá à ń gbọ́ mi à ń sọ̀rọ̀ àbá ń lérò kankan inú ọkàn wa lọ́wọ́ tèmi tí mò ń sọ jáde là ń gbọ́ títí wá ń sìn ọlọ́run lọ́mọ èyí táwa ń fi ọkàn rò ọlọ́run subhanahu wa ta'ala òun nìkan lọ́mọ eléyìí là ń pè ní níyà àwọn bàbá wa náà rí wọn sọ pé ọlọ́run bá níyàn ọ̀kẹ́ olú ọkàn ó fi hàn pé ní téèyàn ọmọ tí ò wí jáde lẹ́nu òun là ń pè ní àníyà tí fi ń yé wa wípé àníyàn yìí kì í ṣe nǹkan tí a máa ń wí jáde ní lẹ́nu àwọn àlùfáàsìn ẹnu wọn kò lórí wípé. mujaharatu biniya wa nutuku biha bidà kéèyàn pé àníyàn jáde lẹ́nu kó pin jáde ní gbólóhùn ohun tí ààrá fi fún nínú ẹ̀sìn wàtàhárùkù lìsáànù mínà ọ̀bí kéèyàn mọ̀ èèyàn sẹpẹ ẹ mọ̀ pé mò ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀jáde ta wọ́n gbà pé tó burú nù téèyàn bá tiẹ̀ wàá wí jáde ọ̀dà nǹkan lẹ̀ tí ò sínú ẹ̀sìn nítorí pé àràkọlẹ̀ kankan pé gbàrọ̀ sùlù ó kírun owó àníyàn kankan jáde olóde sọ fún wa pé sọ́lù kàmáàrọ̀ àìtùmù ní sọ́lì ẹ máa kírun yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun ìtumọ̀ àníyàn ni wípé mò ń jáde kú ònú ilé mo ní mò ń lọ kírun àyílà mo ti dàníyàn mo dénú mọ́sálásí mo bọ́ sí orí ìtẹ́ kí ni mo fẹ́ ṣe àníyàn mi tí mo fi bórí ìtẹ́ ni pé mo fẹ́ kírun mo ti da àníyàn kò dìgbà tí mo bá tó dá kan tí mo fẹ́ ṣe fọ́lọ́ kó tó mọ tí mo fẹ́ ṣe kódà kò ní gbàǹbá tó dákọ ìmáàmù tí yóò kírun fún mi kó tó mọ̀ pé lágbájá ni ìmáàmù mi eléyìí fi yé wa wípé àníyàn ọ wà fún ìrun ṣùgbọ́n àìwí jáde ní ẹnu àádàníyàn pé mo fẹ́ kí ìrun àìlà kò sí àkọọ́lẹ̀ fún wíwí lẹ́nu eléyìí lọ́fà tẹ́bìrì wípé gbogbo àníyàn tí àwọn àlùfáà wa ọlọ́run kó lékún kẹ wọn tí wọ́n ṣe ìgbìyànjú àti fa àwọn èèyàn síbi ẹ̀sìn kẹ́mi wọn ó lè rọ̀ mọ́ gbogbo àwọn àníyàn yìí tí gbogbo àwọn àfáà wa kọ̀ọ̀kan kọ ẹ̀rí pé kàkọ́ ọ̀jọ́ ara wọn tí bàbá wa lágbájá ọ̀dọ̀ tí bàbá wa lámarin ìgbìyànjú àgbékalẹ̀ lárúbáwá kálukú bó bá ṣe rí bẹ́ẹ̀ làgbékalẹ̀ àníyàn rẹ̀ náà ó ṣe bẹ́ẹ̀ ni yóò ṣe rí nítorí pé wọn à rí ìtò lè ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ wọn papọ̀ tí ó fi jọra wọn bóyá nínú alukuraanu ni àníyàn yìí nínú alukuraanu wọn à rí bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọn à rí nínú hadith rasul ọ̀nà méjì tá a sì ti mú ẹ̀sìn wa ní. gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ àkọọ́lẹ̀ pàápàá lójú ọ̀nà mọ́sáàbù tí a gbára lé ládùúgbò wà ní púpọ̀ tí ṣe ti máa mú àlìkí púpọ̀ wọn náà ni wọ́n sọ yìí tá a sọ yìí wípá nìyẹn ò sí nínú tá a máa wí jáde lẹ́nu. afáwa Muhammad bin Qasim atúnisí alimaliki nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àníjàtò. min amali al-qulub àníyàn ọkàn la fi máa dà falijahru biha bidà kéèyàn wí jáde lẹ́nu èèyàn dáadáa lẹ̀ kádàá lẹ̀ nínú ẹ̀sìn ni kéésìlẹ̀ onìkan máa máa fi ha mina tashwisi ala nas. ìmọ̀ awi jáde ń pè mí bá lórí ọ̀rọ̀ mọ́ nínú àwọn ẹ̀tù nìkan eléyìí náà swish. a máa ṣèdíra ni lọ fúnra ẹni lórí irun bẹ́ẹ̀ lẹ́nu míì náà Abu wọ́n bi léèrè bi Imam Ahmad léèrè wípé yakulu ni musalli. kọ́bùlà takbiri ṣe à ǹjẹ́ ni tó fẹ́ kírun ní nǹkan kan tí ó tún wí kó tó sàláwà kàbárú kó tó wọ nóòrùn Ahmadu ni la la kò sí nǹkan kan tí yóò wí kó tó wọnú ìrun àrọ́rọ̀ lọ́dọ̀ àwọn Imam Maliki àti Imam Ahmad. lọ́dọ̀ ìmáàmù ṣáfì bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ń bẹ wọ́n jẹ́ kó yé wa wípé ìmáàdá ara ẹni láàmú òun ni mímọ gbígbólóhùn àníyàn jáde nígbà tá a bá wà lórí ìran nínú àlùfáà wa aládùúgbò wa ń bíbá yìí tí wọ́n gbajúmọ̀ láfíríkà tí wọ́n jẹ́ àfáàgbà ìmáàmù Sayuti ọlọ́nkọ́ba ni kẹwọn wọ́n sọ ọ́nú ọ̀rọ̀ wọn pé mínàlì bídà nínú àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn táwọn ènìyàn fi kún òun ni àlùwàsíwàsá fìníyàtì sọlá ìmọ̀kóoru irú ròyìnròyìn táwọn èèyàn lọ́kàn lórí ọ̀rọ̀ àníyàn nínú ọ̀run èso òótọ́ sì ní sọ́sì rí bẹ́ẹ̀ sẹ́nu wá sì dá kámẹ́dà níyàn kó wàá nírú ó ṣe rí onínú àdálẹ̀ kádàálẹ̀ táwọn èèyàn fi kó ìrú kàn sẹ́mi àwọn èèyàn lórí irun wa òun lọ̀rọ̀ àníyàn àlùfáà wa ni wàlámù yẹ́kùn dáàlíkà mẹ́fìlì nàbì àádẹ́dàníyàn àwùjáde kò sí nínú gbólóhùn ti aṣáájú ẹ̀dá anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì òwe wàlá ashabu ansabiri náà wọn àdàníyàn ọ̀nìlá yàtọ̀kùnà bìṣẹ́yìn mi níyàtì sọ́lá tiwa àtàkùbìyẹ. wọn ń wí kankan tí wọn bá wọnú oorun tí wọn ó pè ní àníyàn irun ju kí wọn ṣe Allahu akbar. ó fẹ́ pé ìbẹ̀rẹ̀ ẹ̀rún wá òun náà ni Allahu akbar. òun làná fi bẹ̀rẹ̀ ẹ̀rún kì í sàníyàn lè bẹ̀rẹ̀ ẹ̀rún. àwa náà rí pé tá a bá fẹ́ define. ta fẹ́ mú definition wá ohun tá náà ni pé àsọ̀látù ni tó jẹ́ pé a máa ń bẹ̀rẹ̀ bí takbiratil ìhà a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ká ṣe kò tí ì definition tó gbé wá wípé ìrun a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ bí níyà pẹ̀lú wípé ká da àníyàn kò sí definition kankan. ọ̀sáwọn tí wọ́n define bẹ́ẹ̀ fún wa ohun tí wọ́n máa ń sọ fún wa ni wípé irun òun ni tá a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú Allahu Akbar eléyìí fi ń yé wa wípé ohun tá a fi wọ irun òun náà ni Allahu Akbar àlùfáà wa ìmáàmù Sayuti nígbà ọjọ́ pé bá nàbí ṣe kírun là ń wá. wọ́n wá ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní wàkọ́ni qala ta'ala ọlọ́run tọ́lá rẹ̀ gádẹ̀ sọ fún wa wípé laqad kana lakum fi rasulillahi hasana ọlọ́run ti láwòkọ́ ṣe èyí tó dáa sẹ́wò tọ́lọ́run ó fi gbẹ̀sìn yín òun náà ní rasul kì í sẹ́ni kankan ìtẹ́wò tọ́lọ́run ó fi gbẹ̀sìn yín tá a bá ti rákọ̀ ọ̀lẹ́tọ̀ sọ fún akọ́rọ̀ sólù wọ̀run pẹ̀lú àníyàn àjẹpáwa náà lẹ́tọ̀ọ́ ká wọ irun pẹ̀lú àníyàn ohun ta àníyàn wíwí ní gbólóhùn rẹ̀ jáde sí òkè ohun tí a ń béèrè táwùí jáde sókè òun náà ni Allahu Akbar nígbà jẹ́ pé ọ̀rọ̀ tí a jọ ń sọ ọ̀rọ̀. àwa tí a jẹ́ olùgbìyànjú táwọn wá ìmọ̀ àti àgbọ́yé nípa ẹ̀sìn wa ni. ọ̀rọ̀ kan wà tí wọ́n fi tì sọ́dọ̀ ìmáàmù ṣáfì nínú àṣìṣe lórí ọ̀rọ̀ àníyàn. àwọn kan gbára lé wọn dúró lórí wípé ọ̀rọ̀ rẹ̀ yẹn yújìbù tàlàfùz bìníyà ọ ń sọ kéèyàn wí gbólóhùn àníyàn jáde ṣàmùkó ṣeéṣe kọjá pẹ̀lú ọ̀rọ̀ ẹlòmíì ọba pàdé tí ó gbára lé pé àti rọ́rọ̀ tí a rí gbà pé ó sọ wípé a lè sọ gbólóhùn àníyàn jáde lẹ́nu. ọ̀rọ̀ yìí wọ́n sì ìmáàmù ṣáfì yìí gbọ́ ni gbólóhùn ọ̀rọ̀ náà ni wọ́n ní ìmáàmù ṣáfì yìí ó ní ìdánáwà hajjan wa umratan ajza wa in lam bìníyà wàláyìíta ka sọláàtì láàtà síṣú ìlà bìnútùk. ọwọ́ àná màjúmọ́ tìmáàmù Ṣáfi'í wọ́n lọ sọ wípé tí èèyàn bá dà níyàn kóun fẹ́ ṣe hajj tàbí umura ìmáàmù Ṣáfi'í gbà wípé ó ní hajj. bí ọba tẹsẹ̀ wí jáde pé labẹ́ka lọ́hùn má hajjá ṣe mọ̀ pé wọ́n láwọn wí jáde nìkan tọ́fẹ́ hajj kò wí gbólóhùn yìí jáde àdẹ̀lẹ̀ sọfẹ́ ni sanwó fún agbèrò mọ́kà bọ́yá ìnáyà ti àfọ náà lọ sanwó fún tí wọ́n ti sí ti fún pé ọlọ́ sí hajj àbá sọ pé ọ̀dà hajj. ọ̀rọ̀ mọ́mù ṣáfì ni mò ń tú yìí o bí ọba wa sẹsẹ sọ jáde lẹ́nu wípé nàwáìtù aláhùnmá làbẹ́ká hajjan tàbí kó pe wàmúra irú ètò abẹ́sẹ̀ nínú hajj tí ọba sẹsẹ wí jáde nítorí pé wọ́n fẹ́ ká wí jáde àti a máa sọ àníyàn tiẹ̀ jáde ẹnì kan wàá wí jáde. àníyàn tó ti gbé inú láti ìlú wọn wọ́n lọ sí hajj òun náà ní fi ń bá sẹ́ lọ ṣé kò ní hajj òun ni ìmáàmù ṣáfì yìí ń sọ fún wa wípé yọ gbàládà ẹni tó ṣe hajj wà ìlàmù yàtàlábà bìníyà bí ọba tiẹ̀ wí gbólóhùn àníyàn yìí jáde lẹ́nu yọ gbàládà ó ní hajj. Nigbati tí ìmáàmù ṣáfi wá ń sọ̀rọ̀ oníwà lẹ́yìn sàkàsọ̀là torí ájì irun irun wo ni pé látàfíṣù tí irun èèyàn ò lè lálàáfíà ìlà bìnnútọ̀ sẹ́wọ̀kọ́rọ̀ pé hajj ó fẹ́ pé gbólóhùn ìmáàmù Ṣàfi'í sì sọ fún wa wípé àìwí àníyàn jáde lẹ́nu ó ń túmọ̀ wípé ìrun ò ṣe kí ni kò lálàáfíà ìtàgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn tọ́jọ́ nìyẹn ṣùgbọ́n nítorí wípé ọ̀rọ̀ tó jẹ́ kókó ọ̀rọ̀ wọ́n èyí jẹ́ ọjàgùn àwọn fòkàhà ọ̀hún sì ní ọ̀nà tí wọ́n máa ń gbà gbé ìbára tí wọ́n kalẹ̀ tí ọba jẹ́ pé wọ́n ní ẹ̀ ní ànímọ́ rí tíra tó pọ̀ tó jẹ́ pé mọ́tìmù tí àfọ́sọ ò ní ju àwọn ìwé kan lọ nígbà tí wọ́n bá máa ṣe ṣáàrì rẹ̀ fún wa wọ́n lè fi kọ́lọ́mù yìí mẹ́wàá kí wọ́n fi ṣe ṣáàrì wà wẹ́ ìwé kan. àwọn àlùfẹ́ẹ̀sì ju yí wa wípé gbólóhùn tí màmú ṣàfi sọ ó ń sọ ohun tá a fi máa wọ hajj àti umura wọ́n gbà wípé tá a fi máa ń wọ hajj àti tẹ umra òun ni níyà òun là níyàn torí pé wọn ò ní tẹkbíra kankan àníyàn láfi ni wọ́n fi fẹ́ káwí àníyàn tiẹ̀ sí òkè káwí jáde kárí wípé a ti wọ ṣùgbọ́n bí èèyàn ọba wí òun ni mọ́mù ṣàfihàn sọ wípé a lè sọ pé kò ní hajj ó nítorí pé kò jọ ìrun èyí tó jẹ́ wípé téèyàn ọ̀bá wí gbólóhùn tá a fi máa wọlé síbi ìrun tí ṣe takbiratul ihram tí ṣe takbiratul ihram ohun tí ò ní kíni kò nírun. mo rò yìí kí ni èyí wa ó yàtọ̀ tí ń wí bẹ̀ nìyẹn kèsì pé ń sọ fún wa wípé bàbá wa wí gbólóhùn àníyàn pé èyàn ò ní kíni èyàn ò nírun. ìta fi wọlé níbi hajj òun ni ká wí gbólóhùn àníyàn sí síta ìta fi wọlé níbi ìrún kíkí òun ni takbiratu al-ihram ìtumọ̀ gbólóhùn tí ìmáàmù Ṣáfi'í sọ fún wa nìyẹn nínú ọ̀rọ̀ rẹ̀ wípé idha nawwa hajjan wa umratan ajza wa illam yatalava wa laysa ka salati la tasihu illa bil èyí tá a wí yìí àlùfáà wa náwáwí tó ní tíra àmàjùmọ́ tí mo ní gbólóhùn ìmáàmù ṣáfì yìí ọjáde mbẹ ọ sọ fún wa ó ní kọ́lá sáàbùnà gọ́lá sàhádà lọ́kọ́ọ̀yì ó ní ó mẹ́nu àwọn tí wọ́n wà lójú ọ̀nà wa tọ́jà sí wípé wọ́n ṣàṣìgbọ́ gbólóhùn tí ìmáàmù ṣáfì sọ fún wa yìí oníwàlẹ́ ìsàmúrọ́ọ̀dù ṣáfi'í bínútùkì fi sọ́lá káàdá kèése ká wípé lóhùn àníyàn òun lọ́gbà lérò tó sọ wípé ìrún bàjẹ́ tá a bá wí bali mọ̀rọ̀ọ̀dùhù àtàkbí bali mọ̀rọ̀ọ̀dùhù àtàkbí etí àfa wa ìmáàmù ṣàfi tọ́gbà lérò ń bíbà yìí fún wa òun náà ni Allahu akbar tí í ṣe takbiratu al-ihram. tá a fi máa wọ inú ìrun. ìmáàmù Nawawi sọ nínú màjúmú ẹ̀ bẹ́ẹ̀ náà ni àfọwà Abu Zayd nínú tírà rẹ̀ tààlì òun náà sọ ohun tọjọ́. àwọn gbólóhùn pọ̀ àwọn àgbàwá nínú ọ̀rọ̀ Rasulu Karim sallallahu alayhi wa sallam ti fi ń yé wa wípé ntí Rasulu fi wọnú tá a sì gbọ́dọ̀ kírun bó ṣe òun náà ni Allahu Akbar kìí ṣe àníyàn nínú ẹ̀lí tí wọ́n bọ̀ alátọ̀dọ̀ ya wa Aisha radiyallahu ta'ala anha òní kánà Rasulullahi sallallahu alayhi wa sallam aṣíwájú ẹ̀dá ti kí àtàlámà bá yastaftihu salata bit takbir ètí fi máa bẹ̀rẹ̀ ẹ̀rú ẹ̀ òun náà ní kíni Allahu Akbar imam muslim òun ló gba àdìsí yẹn wá alhamdulillah bẹ́ẹ̀ náà ni àdìsí musi usola ọkùnrin tó sì tó kírun lójú ayé náà sahaba tó kírun lójú ayé rasul tánàbì ní kọlọ tó rù kí àdìsí tó jádùn nítorí àsìkò mi ní gbé wá láti bẹ̀rẹ̀ ìgbà tánàbì fẹ́ padà máa kọ́ ní irun ètò sọ fún ni pé ìdàkúntà ilà sọláàdì tọ́ ọ bá ti dìde pọ̀ fẹ́ kírun asibikili wudu sàlùwàlá rẹ ẹni pé mo sọ fún àwọn mọ́jẹ̀mú kan ti ṣáájú ká tó kírun nínú ẹni tọ̀hárà tẹ́ ti ṣàlàyé ẹ̀ fún wa sàlùwàlá rẹ ó kún dáadáa sùmọ̀ntàkọ̀ǹdàlì lẹ́kọ̀bìlà lẹ́yìn ẹ̀ mọ̀bí tá a dojú kọ sí kírun di wípé kíbìlà ló da ojú rẹ kọ nígbà sọ bá ń fọta ànábì wa ni fàkàbìr fàkàbìr ẹni pé kò mẹ́ṣà níyàn fún. anabi ní fakabir tó o bá ti ṣe yẹn tán ohun tó kù tí kò ṣe ni Allahu akbar eléyìí tó fi wọnú irun rẹ̀ lẹ́yìn lànàbì ní sumakara bima tayassara ma'aka minal qur'an ntọ́lọ́mba ní kọ́ wa pẹ̀lú ẹ̀tọ́ màkà nínú alukur'an kọ́ máa kí eléyìí yanjú ọ̀rọ̀ àníyàn ó kú Allahu akbar. tá a pè ní takbiratul ihram tí a fẹ́ fi wọnú ìrun. rasulu karim sallallahu alayhi wa sallam nínú iṣẹ́ máa ń kírun ẹ̀ ó ti hàn sí wa nínú hadith méjèèjì eléyìí tá a ti kà sókè wípé tó bá fẹ́ wọ̀run ní ti fi máa wọ̀ ni Allahu Akbar. àkọọ́lẹ̀ ẹlòmíì tó bá fẹ́ wọ̀run bí ṣe wọ̀ tó bá fẹ́ wọ̀run yóò hàbí ànábì máa ń sọ̀rọ̀ tẹ̀kìbíra tìlìrámì jáde yóò wí jáde kìí ṣe pé yóò dínú pọ̀ bẹ́ẹ̀ ọba kírun bí ẹni tínú rí odò òun ló tí ó fi kí gbogbo oorun tí èkí ẹnu máa lọlẹ̀ máa lọ òkè nìkan láti mọ̀ pé ó ń ṣe nǹkan kan nínú sífàtú sọláàtì rọ̀ṣúl rọ̀ṣúl tó bá fẹ́ kírun tó bẹ́ sàláwà àkàbárú yóò hàrìkì ọmọ ń fún rẹ̀ di di ẹnu pa ti ṣe aláwọ̀ àkàbárú tó já sọ yìí a rí nínú àwọn tí wọ́n lọ síbi wípé béèyàn bá ṣe báyìí tó tí ò tí ò wí kẹjáde lẹ́nu tó ti sàláwà kìmárúnú tí wọ́n gbà wípé irun rẹ̀ lọ. Abubakar al-Asom ọwọ ẹni tó sọ bẹ́ẹ̀ àti àwọn méjèèjì ni yasi òṣùrù fi sọlá. min ghairi takbir bẹ́ẹ̀ bàbá ẹsẹ̀ pariwo sókè wọ́n nínú ọlọ a fa wa alakasani ọrọ yẹn wà nínú rẹ tọgbà wípé bẹ́ẹ̀ ọba ẹsẹ̀ fi ẹnu wí Allahu jáde bọba ti wí inú ó ní èròǹgbà wọn ni wípé wọ́n gbà wípé kéèyàn ọmọ rárá Allahu akbaru fil qalb wí wọ́n gbà wípé ó ti gbé bí ọ̀sẹ̀sẹ̀ fi ahọ́n wí jáde ọlọ ata obi lórí kra obi lórí gbogbo kéwù tá a máa ké lórí ìwọ èèyàn éwu inú ahọ́n làá fi ka gbogbo kéwù. àti tasbih àfọmọ́ àhán làá fi ṣe eléhùn sọ́dọ̀rọ̀ yan ká ṣe ààlà síta bá sọ pé kákéwú sókè àti kákéwú jẹ́jẹ́ ààlà wà ń bẹ ẹlòmíì ààlà kéwú jẹ́jẹ́ òun ní fi kéwú òkè ààlà tó wà fún ìkéwú. jẹjẹ nínú oorun bóyá takbiratul iram lọ fẹ́ ṣe akọlù ṣe tusmi'u nafsak ọba pariwo wọgán tó tán gbọ́n tó ṣe kíni ìtọ sọ Allah ìta náà ni ààlà gbogbo bí ti ní akéwú jẹ́jẹ́ kèé ṣe pàdínù kúkú mo ń kéwà ásìrì ló ń sìn mo fẹ́ ka fátíà sẹ́mọ̀pẹ́ mọ̀ pé mò sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ ṣe kí ni ẹ̀ gbọ́ yẹn ni wọ́n ń pè ní èèyàn ṣe fìríyà fi sọ̀là ó kéwu jẹ́jẹ́ lórí irun ṣùgbọ́n kìí ṣe pé mo fẹ́ ka àníyàn nù eléwọ̀n èsì kìrá àtẹ̀ríyà àníyàn lè yàn ṣe nínú ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ kéwú jẹ́jẹ́ mi ń kankan ṣùgbọ́n yìí ẹ lè gbọ́ àrí nínú àwọn àlùfáà mi ti ń gbà wípé kò séèwọ̀ kò tí kò ń ṣèríyà tẹ́ni tó súnmọ́ àyàn tí bá ń rí ìkan gbọ́. ìgbáralé wọn nígbà tí àwọn àlùfáà bá tún tẹ̀síwájú wọn mọ̀ ṣàlàyé gbogbo ẹ̀ òun ni wípé dúlù wọn gbàgbà wá fún wa wípé rasul níbi ìrún àìlá irú súrà tí máa ń kéré níbi àṣírí àmọ́ akérú súrà báyìí bóun ni wọ́n ṣe mọ̀ àdìsí wa tán sọ fún wa pé rasul ti bá ń kéré nígbà míì yusmi'una ayatan aw ayatayn a máa fún wa láyà kọ̀ọ̀kan gbọ́ngbà mi tá a gbọ́ lẹ́nu ẹ̀ kéwú ni o aya kan aya méjì a máa ń gbọ́ ó túmọ̀ sí pé kì í ṣe kó ń di ó ń di ẹnu papọ̀ ìkéwú jẹ́jẹ́ ò túmọ̀ ká di ẹnu pọ̀ kò sì túmọ̀ ká tún máa pariwo kí wọ́n máa gbọ́ kéwú sókè ìwọ gbọ́ ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ òun náà sì kíni òun náà gbọ́ bẹ́ẹ̀ náà ni Allahu Akbar tí a fi wọnú ìrun a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé àwí gbólóhùn yìí àwí sí òkè tó bá jẹ́ sí wípé èèyàn jẹ́ ìmáàmù. tọ́jà pọ́ fẹ́ dàrú kí ni imam jahariya ni ó sì takbira tilera Allahu akbar tí gbogbo ẹni tí ọ wà lẹ́yìn náà tí wọ́n gbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé èèyàn ẹsẹ̀ máa bọ́yọ̀ jẹ́ màmú àbí ìpín méjì tí ẹni tí ẹsẹ̀ màmú mọ̀ sí nìyẹn ó tún lè padà di nǹkan mìíràn ẹni tó tò lèmọ́mù tàbọ́ jẹ́mù fárì tàbí kò kírun jàmá onídá ìrun ara ẹ̀ kí tọ́ba fẹ́ sàláwà àtìbárú yóò tètè ẹ̀ ní sìríyà ẹlòmíì bàjẹ́ tọ́ba fẹ́ wọ irun ọfẹ́ ẹ lè kó bá ẹlòmíì tó wà ní sáfù tí ó ṣe bí lèmọ́mù ló ti sàláwà àtìbárú kọ́fẹ́ lọ rùkú níbi tí wọ́n pariwo dé lẹ́yìn lọ́wọ́. tí ẹni tí ó wà níwájú ọ̀rọ̀ pé mọ́mù ló ti ṣe aláwà kìbárú tó fẹ́ lọ rùkú tó ti rùkú tàn kó tó mọ̀ wípé ètí ìkòyè lọ pariwo kó fẹ́ wọ̀rùn tó ọba ti lè jẹ́ ẹni tí ń kí ọjẹ́ màmúmù ni tàbí ìyẹn jẹ́ ọjẹ́ ni tí ń tò lẹ́yìn mọ́mù ni tàbọ̀ ń kí fún rẹ̀ tó fi wọnú abẹ ti sọ àlà pé èèyàn kéwú jẹ́jẹ́ ìtumọ̀ ni wípé mo wọ inú òun ṣe ẹ tí ọba jẹ́ máìkì tí mú lọ lẹ́tún fẹ́ẹ́ lè fi gbọ́ ẹ gbọ́ pé mo ṣe ah, ẹni tó ní irun ní gbọ́ kèsè kí ló aládùúgbò òfin ti nìkan òun ló gbọ́dọ̀ pariwo kí gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn fún ó lè mọ̀ pé imam ọwọ́ kọ́mọ̀jẹ́ ti wípé wọ́n ó sì máa mú mú tí ọ̀bá wí ókè torí pẹ́ lómi àmọ́ tí tán yóò sì máa mú mú ládàáni ni yóò máa ṣe lè máa mú tí èkírun tán. tí máa mú sàláwà kìbárú yóò ìmáàmù sìlànàbì sọ pé wáyé ìdá kábàárà fàkàbírù tí ìmáàmù yín bá ti tàláwà kìbárù ẹni ẹ̀ṣẹ́ kí ni wọn ò pẹ́ ládàáni ní kárẹ́tì iṣẹ́ ti ládàáni ní ìbláàk tẹ̀blík yóò bá ní gbé ibi ohun màmù dé bóyá ohun màmù ọ̀kọ́fà gbogbo gbogbo sáàbù ọ̀kọ́fà gbogbo masáàsì ibi ọba délẹ̀ lòmí ó ti gbé. táwọn tó wà lẹ́yìn náà fi mọ̀ pé ìmáàmù ti sàláwà kàbárù níta ni a wà lórí takbiratu al-ihram tá a bá fẹ́ ṣe tó bá jẹ́ ìmáàmù àdìmáàmù ó ṣe tiẹ̀ yọ pariwo sókè tó bá ni tí kí ọjẹ́ màmúmù ni yóò ṣe tiẹ̀ ní kíni ìtumọ̀ ẹ̀ ni ara ẹ̀ nìkan ni ó fún ní òní ìdí kọ́ pariwo kí gbogbo ilé omi ṣàpẹ́lómi àti jùpọ̀ ó gbà pé mo bá ti ké tóun la màlẹ́kà ní ó sì sọ̀kalẹ̀ tún gbogbo ilé bá mi gbogbo àmàlẹ́kà wà pé àfẹ́kú ládàrú yìí kò sì bùkátà sí ọlọ́mọsàlá ìgbà lẹ́sìn fún wa. ọwọ́ àtẹ̀sẹ̀ ń gbà mí tí èèyàn bá jẹ́ sọ̀híhù sàmà alẹ́ dọ́dọ̀ ẹlòmíì sáà sí wípé àwa lè sọ wípé.

nítorí pé dèédé ariwo tó ń pa òun ni dèédé àlàáfíà ìgbọ́rẹ̀ tóun fi mọ̀ wípé òun ti gbọ́ aláwà kàbárù òun sétí ó lè máa ha àwa létí ja àní ṣèdájọ́ ẹ̀ wípé ẹni tí ń dárun kí tí ń ṣe jàrí yàtọ̀ tẹ̀kídì àgbédájọ́ rẹ̀ síbi pé bálàáfíà ìgbọ́rẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ náà ni ìfà aláwà kàbárù rẹ̀ sókè. Okay bẹ́ẹ̀ náà ló ṣe ga sí. títúmọ̀ sí pẹ̀sìn wa ó ṣe mọ̀rọ́ à ó ṣe àgbéyẹ̀wò gbogbo nǹkan kò sí tí ò fi àǹfààní rẹ̀ lẹ̀ fún yàn kọ́lọ́mọ̀ bá kó gbà ní ẹ̀sìn fún wa. eléyìí tá a sọ yìí àfọwà ìmáàmù Ṣáfi'í ọjọ́ ìdí sí nínú jẹ́rà àfọwà náwáwí. ó ní Allahu akbaru tí èèyàn ó ṣe yusmau nafsa déédéé bá ti ṣe ni wípé a fún etí wa gbọ́ wa máa yàlẹ́ yìí kò sí ìwọ ń bẹ bẹni tó súnmọ́ wa náà bá gbọ́ kò sí nǹkankan bẹni tó súnmọ́ wa tó bá gbọ́ àfọwọ́ wa ní láyàtàjà wọ́zà a gbọ́dọ̀ pariwo jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ pariwo jù báyẹn lọ bá a ti ṣe Allahu akbar rèé lórí takbiratul ihram tá a wà yìí lágbọ́nrin náà lágbọ́nrin bí tá a wà yìí tá a bá wá sàláwà kàbárù yìí rasúlù sallallahu alayhi wa sallam tó bá ṣe yarfa'u yàdẹ ọmọ gbọ́wọ́ sókè yóò gbọ́wọ́ sókè níbi takbiratul ihram bóyá ń gbọ́wọ́ bá ìtẹ̀síwájú tí àlùfáà wa tí mòǹdélé ti bá ń tẹ̀ wájú lórí ìgbé ọwọ́ sókè a rí wípé oníranran ìsìlámù rí bẹ́ẹ̀. sálàwà kíbárù nìkan òun là á máa ń gbọ́wọ́ sókè fún. ìbẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn àgbàwápọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ti rọra gẹ̀lẹ́sẹ̀ díẹ̀. Rasulu sallallahu alayhi wa a máa gbé ọwọ́ sókè bíi takbiratul ihram tá a wà ń bẹ̀. Yóò gbé ọwọ́ rẹ̀ sí òkè. A máa gbé sókè. nígbà tó bá fẹ́ rùkù a sì máa gbé sókè nígbà ọba sírí ní ní rùkù ó máa ń gbé sókè báadà alqiyam min at-tashahhud al-awwal ìrun tó bá ní táyà méjì bíi àìlà asiri àti ṣáì tó ti táyà tàlákọ̀ọ́kọ́ tán tó fẹ́ dìde fún ọ̀pá kẹta a ọmọ àpọ́nà mẹ́rin òun ni máa ti gbé ọwọ́ rẹ̀ sí òkè àdéhùn tó wá nìyẹn ọ̀rọ̀ tó hàn jù lọ́dọ̀ gbogbo àwọn afá nìyẹn. èyí tí àtúndúró díẹ̀ ń bẹ̀ òun lọ̀rọ̀ tápá kan nú àwọn àlùfáà tí wọ́n dúró lórí wípé. bẹ́ẹ̀yàn ọba gbọ́wọ́ oke to se Allahu Akbar tí ń kírun rẹ̀ lọ. àrínú àwọn afá tí kankan wọ́n dẹ̀ lawon àhàdì ti won fi sẹ̀rí. bọ́tà ẹ̀jẹ̀ gbogbo àhàdì tí wọ́n fi sẹ̀rí la asalala. kò nípìlẹ̀. nínú ẹ̀ òun sọ pé. wọn lánàbì ní ma rọ́fà àyàdé yìí fi sọ́lá ma rọ́fà àyàdé yìí fi sọ́lá ẹ bá gbé ọwọ rẹ sókè nínú oorun fàlà sọ́lá àtàlà wọn ni kò nírun àjàrkọ́ni ọgbàdìsí yẹn wá nínú tíra rẹ̀ alábàtì alábàtì ọlànàbì ní ẹni tó bá gbọ́wọ́ sókè lórí irun. fala salata la pé kò nírun kódà àdìsí wọn gbé wọn ṣe wọn gbé wá marfu'an gan wọn náà marfu'an ni wípé wọn sàrádà ẹ lọ bá nàbí pé Rasulu ló wí bẹ́ẹ̀ni bá gbọ́wọ́ lórí irun pé kò nírun adẹ̀tìrinu sífàtú sọláàtì nàbí wípé káàní sallallahu alayhi wa sallama yarfa yadayhi inda takbirati al-ira wa inda ar-ruku wà ìdá rọ́fà mìnà rúkú wà ìdá kìyàmí mìnà tàṣàkùdí àlàáwàlì. ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ànábì máa ń gbé ọwọ́ sókè. àdìsí yìí òun ní gbáralé àwọn tí wọ́n ní kò sí kankan. àdìsí yìí la asilala àdìsí tí ò ní pilẹ̀ ni arákùnrin kan bẹnu àwọn tí wọn láwọn gbọ́ lẹ́nu ànábì wọn pè ní màmú Mamun bin Ahmad àwọn àlùfáà tí wọ́n ṣe jáfù wọ̀tàdì tí wọ́n ṣàgbéyẹ̀wò gbogbo àwọn tí wọ́n máa ń gbàdí sí wa wọ́n jẹ́ òye wa wípé dàjáàlì dàjáàlì dàjáàlì lẹ ẹni bínú ẹ̀sìn àwọn àfáà wọn ní asokùn sí ẹ̀sìn. tí àwọn olùkọ́ yóò kàn fẹ́ sọ fún mi. Báyìí. Wọ́n jẹ́ oyé wa wípé dajal ni mina dajajila kódà ọ̀rọ̀ rẹ̀ ọmọ bá wọn ní kàdáàbà ni ọ̀gá òpùrọ̀ ni òpùrọ̀ ni wàdọ́ an khabithan. ọmọ maa gbé ọmọ sàgbélẹ̀rọ àdìs bó ṣe wù ẹ náà rí pé ìbára àdìs yẹn gan yẹn náà rí pé sanabi ni ó sì sọ bá pé máa ń rọ̀ fáà ìfi sọlá bala sọlá o ẹ ń irun kò ní kò ọ̀rọ̀ ni nínú míì tí tún mú wá lára bí ọ sọ pé fi sọlá kàdà. ibùnà Umar òní alówì mo rí tẹ́ ẹ máa ń gbọ́wọ́ yín sókè báyìí nínú oorun wàlọ́ ọlọ́lọ́run ló fi búra innaha làbídìá àdáálẹ̀ kádàálẹ̀ ni ó nítorí wa man zada rasulullahi sallallahu alayhi wa sallama ala hada shay'an qattu ànábì òfin kankan kó fi nǹkan kan kún ìgbọ́wọ́ kọjá báyìí wọn lọ wá sí báyìí tọ́wà ní déédéé ìgbọ́wọ́sókè rẹ̀ ṣe déédéé sàdíyẹ yìí ìgbà ìyá rẹ̀ báyìí ó bá ń lọ. yìí àdìsí àdìsí yìí náà fi ṣe fújà. àlùfáà wa Ibn Habban n'inu ọ̀rọ̀ rẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dìrọ̀ máa dì si i tí wọ́n rò wípé ká gbọ́wọ́ sókè nínú oorun bóyá ń gba rùkú ni tàbí gba abásí ní rùkú tàbí tẹkẹbẹrẹ àtìlẹrà wọ́n gbà pé bídíà ni. ó ní bí ọ̀rọ̀ yìí bá tiẹ̀ lálàáfíà ìdí Ibnu Umaru sọ fún wa níbẹ̀ yẹn sọ̀láàtù tó wí bẹ̀ yẹn kèé ṣe ìrun. àdúà níbi àdúà ni ìtànàbí bá fẹ́ ṣàdúà kèé gbé ọwọ́ kọjá báyìí kèé ṣàṣejù ọwọ́ títẹ̀ ṣàpẹ́lómi tó máa ń ṣàdúà ọ̀fẹ́ ilé ìfẹ́ kó wọ́n fọwọ́ sí ìtàmà pé sọláàtù tó wí mbẹ yẹn kèé ṣe irun àdúà ni kò sì síyè méjì mbẹ nínú èdè wípé àsọláàtù àdúà ìtumọ̀ sọ̀láàtù lóèdè àdúrà ni ìtí ń wí mẹ̀yẹn kìí ṣe kíni o kìí ṣe ìrun kíkí nítorí pé al-arabu tusamma sọ̀láàtà dùà lárúbáwá wọ́n máa ń pè ìrun kíkí wọ́n á máa pè ní àdúrà. èyí tí wọ́n jẹ́rìí pé òun ni hadith ti hasan bónú sufyan gbà wá nínú sanadu ẹ̀ látọ̀dọ̀ ibùnú umar kanáà ó ní wàlọ́hì má rọ̀fà ànàbíyullah yadayhi ànábì ọ̀tẹ́wọ́ rẹ̀ kó gbéga kọjá sọ́dúnrìhì fìdùá ẹgbẹ́lẹ́ kò lo sọ láti bẹ́ẹ̀ ìtòló bẹ́ẹ̀ ní fi dùá níbi kíni níbi àdúà èyí tọ́lá yìí ọlọ́jẹ́ ìpèsè tí ó wà lókè tó ń lo sọ̀láàtì pé ṣe sọ̀láàtì nìkan. ìtiwí mbẹ ni kí ni àdúà òun ní fi ń ya pé ìtẹ́wọ́ ìgbé ọwọ́ sókè nínú àdúà mo kọjá ìgbà yèèyàn torí pé Rasul gbé ọwọ́ sókè níbi àdúà rẹ̀ títí kọjá ìgbà yà. náà wá sí sábìtì náà gbà wá à ń tọrí wọn lọ́dọ̀ olùnà kana na ftata as-salata tó febere rukiki bẹ̀rẹ̀ ìrun kíkí Allahu akbar tó bá akbar rọ́pà àyàdéyìí abiwa mọ́nkàbẹ́yìí yóò bọ̀wọ́ rẹ̀ abiwa mọ́nkàbẹ́yìí tí ó ga dé a ọwọ́ gbígbé rẹ̀ níbi àdúrà orin ẹsẹ̀ kínní ó ní ìkọjá báyìí. tí Rọ̀súlù bá fẹ́ kírun ó yóò gbé ọwọ́ rẹ̀ sókè àdúà máa ń kàbà yìí tí ó débi ìgbà yẹ ọmọ ìta bá fẹ́ sàláwà àkùbárù nìsín Allah bá ti dènà gbèsè ẹlòmíì yóò tún dúró bóyá lè rí rárá rán Allah gbèsè ẹlòmíì ó tún dá alẹ́ tó yóò tún ìgbà tí ó rẹ́ni tí ó dàlù ní tí ó dàlù lórí ìrun rọ̀súùlù ti máa ń kí tí à ń ṣàlàyé kìí gbé ọwọ́ sókè tọ́ba ti Allahu Akbar lórí ìrun láàyè mẹ́rẹ̀ẹ̀rin láti mẹ́sàn yìí kọjá dìde èjìká rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí hadith tí aṣáájú wa yìí tọ́gbà wá fún wa. wàá yíra rọ́fà mìíràn rúkú rọ́fà wúmà tọba tún gbórí ní rúkú yóò gbé ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ bí a ti ní hadith yìí sọ yìí rọ̀wáhù mìíràn sọ̀háàbà àwọn tí gbà wá bẹ́ẹ̀ nú àwọn sàábí pé ọwọ́ gbígbé ànábì ọ̀kọ́jẹ́ èjìkẹ́ náwa khamsina sọ̀hábìyà ó tó fífìtì sàábí tọ́jẹ́ pé tí wọ́n gbà wá nìyẹn nínú àwọn fífìtì yìí àrí alimobasharuna bilijanna gbogbo àwọn sàbí mẹ́wẹ̀ẹ̀wá tọ́lọ́hún ti fún níwèé àlìjánà látàyé wọ́n wà ní àwọn tí wọ́n gbàgbà wá àdìsí wá fún wa pípa náà bí òun gbé ọwọ́ rẹ̀ kọjá kínní ọ̀dẹ̀ tún yọ apẹ́ máa ń gbọ́wọ́ sókè níbi takbiratu al-ihram tètè pé máa da wọ́ọ̀lẹ̀ sí Allahu akbaru gẹ́gẹ́ báwọn kan ti fi àdìsí ta ṣàlàyé rẹ̀ tí wọ́n fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ wọn wípé èèyàn lè dà ọwọ́ lẹ̀ ìmáàmù Ṣáfì yìí ọ sọ̀rọ̀ kalábẹ́ ibi tá a wà yìí ó ní la yahillu li ahadin kọ̀wá tó fẹ́ ní kankan o sẹ́mi àhàdíta rasulillahi sallallahu alayhi wa sallam tọ́gbà àdìsí ànábìtà mú wáyé fi rọ́pò ìyàdé yìí ní fífi ta ìsọ̀lá pé máa ń gbọ́wọ́ rẹ̀ sókè nígbà ọba fẹ́ wọnú òun pẹ̀lú Allahu Akbar wọ̀ ìdá rúkú àti ńgbà tó bá fẹ́ rúkú wọ̀ rọ́pùrù mi náà rúkú àti ńgbà ọba sírí ní rúkú àyẹ̀yẹ́tùrù kàlí ìṣẹ̀dá ẹ̀ fífi ìlìhí sallallahu alayhi wa sallam. kọ́wá sọ fún òun ní ìrun tòun jọ ìrun aṣáájú ẹ̀dá anábìwá Muhammad àfọwọ́sọ yìí nínú tíra rẹ̀ tí í ṣe tọ̀bàkọ́tù àṣàfẹ́yà ibẹ̀ ni ó ti sọ lẹ́kọ́bọ̀rọ̀ etí náà. àwọn ti fún mi ní sẹ́yìn wọ́n ti fún mi wọ́n ní fáyọ́ ó gbọ́dọ̀ dúró jù èmi náà ń wò. eléyẹ ó fi ń yé wa wípé àá gbé ọwọ́ wa àmọ́ ń gbé ọwọ́ sókè nígbà tá a bá ṣe. Allahu akbar báwo lọ́wọ́ wọ́n ṣe rí ní òfin dúró mẹ́yẹ fún ìṣẹ́jú kan tó kù tí MC ọba fẹ́ gbà ọba fẹ́ gbà fún ọ náà òun ni wípé àmọ́ta àtàbí kíká wáyé àánú sókè báyìí kì í ṣe pé èèyàn kàwọ́ àmọ́ta àṣọ̀bí wa àwọn kàwá. àánà e wọn ọtọ a ti ní yà kàtàkàtà báyìí gbà tẹ́yìn yà ká wọ́n lọ ju dọ́mù àtúnlé pa pọ̀ mọ́ra wọn. nọ́mà bọ́lọ̀ ń bá ní ṣe ilé ìsìnká kàtàkàtà táàbì bá pọ̀ wọn méjèèjì òkè bí ti máa ṣe nìyẹn bàbá wa fẹ́ ṣe àdìsí gbé wa fún wa pé rasul a máa ṣe Allahu akbar sẹ́dúpàlà akbar ti ṣáájú ọwọ́ gbígbé ọmọ ṣe bẹ́ẹ̀ gbà mí tó ṣe Allahu akbar yọ kàláwà akbar ṣáájú yóò gbé ọwọ́ tẹ̀lé ìgbà míì sallallahu alaihi wasallam ọmọ ṣe Allahu akbar tí yóò wọn àti ọwọ́ gbígbé tí wọ́n jọ bára wọn lọ lẹ́ẹ̀kan mi ìgbà mi àtùmọ̀tìmọ̀ yìí Allahu akbar tọwọ́ dúpẹ́ tí ó ṣáájú Allahu akbar gbogbo ẹ̀ làgbà wá ọ̀lọ́wà lórí ẹ̀ ìtumọ̀ ní pé kò sí èyí tá a ṣe nínú àwòrán mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí ó mú èyí tó fi dáa jù ní káwọn náà máa ṣe bí rọ̀ṣúlù ti máa ṣe ká má mú ẹyọ kan kọ́mọ́jẹ̀ fún gbogbo ìgbà bá fẹ́ sàláwà àtúbárù yóò máa ṣe déédéé ara wọn bá tó ṣe déédéé ara wọn nígbà míì tó bá tún nígbà míì ká ṣe a lè ṣe kí ọwọ́ gbígbọ́ ṣáájú aláwọ̀ àbárò lè fi aláwọ̀ àbárò ṣáájú ọwọ́ gbígbé wallahu ta'ala ala para wà nọ́mà ọ̀dọ́ wà nọ́mà a ní ya ìka a sì ní pa ìka wa a ní papọ̀ náà. Tọ́ba ṣe àdúrà. wọn la anabi anabi ògbé ọwọ́ rẹ̀ kọjá ibi báyìí tó ń ṣàdúrà tòmọtò bá jí pé lórí a máa ń gbé dé ibi èjìká báyìí yóò ṣe a ní ya ìka a sì ní di ọwọ́ papọ̀ a jẹ kọ́ wà lọ́mà bọ́lọ́hún ṣe o sì bá lè fi bẹ̀ ọlọ́ ẹ kèésì kèésì ṣe. Thank you ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n mú wa. Ìjọba wọn náà sọ gbólóyè ní ọjà. Tí a bá lọ sí àwùjọ kan lónìí, tí a bá sọ pé wọ́n fẹ́ máa sọ̀rọ̀ àwọn ọ̀la, a fẹ́ about the personal appointment tó fa rẹ̀ tó ká sábà òun tó jẹ́ kí ẹni tó lọ lórí ó tẹ̀lé pọ̀ òun jẹ́ ìtọ́jú nínú àti òdo ní ìwọ̀gbà tí a fi tẹ̀lé òkìkí wa tí a fi tẹ̀lé ní ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́rọ́ lórí sọ́ọ̀bù ìjọba ẹ̀kọ́ ní ìṣòro àwọn òṣìṣẹ́ tó lọ.

その中で、それを一番 pé máa ń gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lérí ọwọ́ òsì ẹ̀ lérí fi gbogbo àlàyé tó wà nílẹ̀ àti ohun tó bí tó fi di wípé wọ́n á ń rí ọ̀rọ̀ tí ń pé àlèdáwọ́lẹ̀ ipò wo lọ̀rọ̀ yẹn wà gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé rẹ̀ fún wa ṣùgbọ́n ìtọ́wà ní súnà gbogbo ohun tó wá pátá òun ni pé ká gbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì níbo lágbèlé ọ̀gbẹ̀ni wọ́n máa yànnà kí ẹgẹ́ bíi tí mọ́mù ní àgbàsọ̀tánsì wọ́n ti dìde tí a bá ti sá ní àtẹ̀kọ́ láti àwọn pé àgbàlagbà ń sá ọlọ́pàá ti ń gbà wá láàyè síwájú sí ìṣáàlà ìgbẹ́ náà ni wọ́n ṣàlàyé ẹ̀fọ́ àná wọn gbà lẹ́sọ̀. àárọ̀ ní ìbàdàn lórí ilé ẹ̀jẹ̀ lọ́rọ̀ wa nípa níyà lábẹ́ lórí ìyẹn jẹ́ aṣáájú. ọlọ́ọ̀kí jàmá ọ̀rà oníkàkà sí oníkàkà sí máa kọ́ba rẹ̀ fi wẹ̀ níjọ́ mi. èèyàn ti lè sọ fóun lọ tùlẹ̀yìn èèyàn jọ mi kọ́ba rẹ̀ wájú wọ́n sáti kí àdéhìyẹ irú tó bẹ́ẹ̀ kí ló ṣe pàtàkì. irú kòtò wá rí ọ̀pá bàbá àǹjẹ́ lè o? bàbá àǹjẹ́ rẹ̀ yẹn wo ni dókítà bá tọ́jọ́ kàtó mú. nọ́fìlà ṣùgbọ́n òkè tá a máa ń ṣe ṣáájú ká tó. mi máa tún bàbá wa ń sàlérò pẹ̀lú táìmù tó bá jẹ́ tún òdíje mi ò sí ẹjọ́ kó wà ẹjọ́ kó. bá jẹ́ pé tí bàbá wa gbà lérò ni wípé ìgbà tẹ́ ènìyàn lè yàn dà rọ́kà tẹ́lẹ̀ fàjìrì á sì máa yàn án tí wọ́n fi ṣèkọ́ mà tí wọ́n bá ti ṣèkọ́ mà ọ̀run tá a fẹ́ kí èyí tó hàn jù ní ọ̀rọ̀ àwọn àfa òun náà ni pé ká yàn kankan torí àwọn àdìsí kan tó wá wípé tí wọ́n bá ti ṣèkọ́ mà ọ̀run kan lásán àfi irun tí wọ́n ṣe ìkọ́ ọmọ rẹ̀ yẹn rọ́kà sílẹ̀ fájìrì ó ti tán ní wọ́n bá ti ṣèkọ́ ọmọ a rí nínú mọ́gàbí tiwa màlìkíyà táwọn gbà wípé tọ́ba mọ̀ wípé òun lè sáré kí bóyá ọ̀rọ̀ yẹn bóyá lóun sí àtàbí kìíní kan lọ́wọ́ tó lè sáré kí tí ó fi mú wá tí ọ̀bẹ̀ ru fàwátù tẹ̀kìbíra ti lè ra ìbára wọn nù tí ọbẹ̀rù pàláwà tó bá rú ọ̀bọ̀ mọ́ ní ọwọ́ àbíbájá wọ́n gbàgbé kọ́ sáré kì kọ́mọ bá wọn kírun lọ. ọ̀dà èyí tó dáa ni kọ́ wọlé pẹ̀lú tẹ̀síra tó lè rà. àwọn ẹni ìṣáájú máa ń sojú kòkòrò kọ́mọ pọ̀ mọ́ àwọn lọ́wọ́ torí délé ìkọ̀gbọ́dọ̀ bọ́ máa yàn lọ. tọ́ba ti wá lọ bẹ́ẹ̀ sẹ́yìn òrì kí bí wọ́n bá ti kírun tán ẹ jókòó bàbá ẹ jókòó bàbá tí wọ́n bá ti kásùnbà tán pàápàá àsùnbà tí wọ́n bá kí sásìkò ẹ̀ àwọn àsùnbà kan bẹ tí wọ́n ò kí sásìkò ẹ̀ mo sì pé mo sì pé ti fún wa náwọn ìwé tí ó tún máa ràn wá lọ́wọ́ sí i tí wọ́n bá kí sásìkò ẹ̀ yóò sì fi àyè lẹ̀ sí ìgbà tí òòrùn ó tó gbó wọn yọ tí òòrùn ọ̀bá ti yọ èèyàn tún láǹfààní àti ti àwọn. Nafila rẹ̀ ó lè sáré kí rọ́kẹ́ àtẹ́rẹ́ lè fájìrì ẹ̀yẹ tọ́ba ti sálámà bá rẹ̀ tán kó mo wá padà òun ló fi dé sípé àwọn tí wọ́n máa ń kí sásìkò àwọn sàhábà àwọn ìyá wa wọ́n ní táwọn bá kírun àsùnbà tán táwọn bá ń padà lọlé gbogbo àwọn tí wọ́n bá ń bọ̀ lọ́nà èé dáwọn àmọ́ àwọn èrí àwọn mínẹ́lìkàlà toró òkun ó sì tún ṣe kíni yóò tún wà tí wọ́n lè ráwọn kèé sàṣùbà táwọn ó kì sẹ́ tó rò bó ti fẹ́ ṣé ó ti fẹ́ yọ tó bá ti jẹ́ ìṣe sásìkò ẹ̀ àsìkò yìí tó wà sí tí a ti mọ̀ wò pé àbó òru ti yọ kó ti bá àsìkò tá a gbọ́dọ̀ yan nàfìlà tó bá wá bọ́ sásìkò tá a gbọ́dọ̀ yan tó òru ti fẹ́ yọ èyí ó ti sùúrù tó bá wá dásìkò tó òru ti yọ tán kéèyàn ó tuntun kó tún yàn nítorí pé náà àwọn nàfìlà tí wọ́n kápá má ṣiṣẹ́ ònàrọ́kà sáà mọ̀rùpá gbọ́yé àkọ́dọ̀ wà nínú etí wọn kà nínú nǹkan tí máa ń láàyàn kó níbi ìyáná téèyàn gbọ́dọ̀ fojú rénè ọ̀pá mẹ́rin ṣáájú àìlà ọ̀pá mẹ́rin ṣáájú àṣẹ ọ̀pá méjì lẹ́yìn mọ́gírì ọ̀pá méjì lẹ́yìn ṣáì ọ̀pá méjì ṣáájú àsùbá. àdébí sọ̀rọ̀ sálà wọ́n sọ tó bá lè mójútó tó ń ṣe dáadáa yọ làkó níbi ìyá iná ọlọ́run ó ṣe torí eléwọ̀n náà ni tọ́ba ti fọ́ abọ́ mọ̀yàn lọ tọ́ba ti wí pé òòrùn bá yọ tán kí èèyàn san padà wọ́n lọ sára àná. ọlọ́wà

لا تقولي يوم الجاهل لا لا لا gbogbo ọjọ́ tí wọ́n làwọn tó wò sí ìdílé àti pàkẹ́ lágbára àwọn ọmọ ìjọba pé o tó ti ń di aláìsí ọlọ́wọ́ ìjọba di aláìsí ìdíkọ́ làwọn tí a ti kó lọ́wọ́ ìjọba ti àwọn ọmọ ìbí tó àwọn àgbà tó lọ́wọ́ ìjọba àwọn ọmọ ìjọba ti pátá ẹ̀yìn tó wá sọ́dọ̀ tó tó ìyàwó àgbẹ̀ká ṣe wá gbọ́ àti àwọn fúlàní àwọn ọ̀rọ̀ lábọ̀ wọn tó wọ́n láti ọ̀rọ̀ tó wọ́n jábọ̀

pé wọ́n ti parí ẹ̀kọ́ nínú àwọn alájà lórí àwọn tí wọ́n ti ilé yìí wọ́n ti parí ìpàdé ọ̀pọ̀ ọ̀pọ̀ Dókítà, alágbára láti. Alágbára láti báàbí a máa ti yí o lọ́wọ́ ẹ̀sẹ̀ àwọn ẹ̀sẹ̀ wọn lábà kọ́kọ́ fún àtẹ tí ìjọba ti tó mọ́ sí àwọn ọmọ ìpè láti mọ bóyá wọ́n mọ̀ sí wàhálà bí wọ́n ti pé wọ́n ti pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àbọ̀ àwọn àgbìyànjú náà àwọn ẹ̀rọ ẹ̀sẹ̀ náà yìí mo tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe yí ẹ̀sẹ̀ wọn ni àwọn èèyàn ti kú. wọ́n ti wọ́n lọ́wọ́ wọn ti ṣe é ní ìṣẹ́ káfọ́nà akẹ́kọ̀ọ́ wọ́n ti wọ́n ní àtàwọn àbájá yìí tó lé nígbà ara wa Huh?

Adẹ̀rí kí tó là bá wa wà ìmọ̀lẹ́ rẹ̀. Ẹ̀ẹ̀mẹ̀ta, àbá Musa, ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀dúrà yìí. Musa. Ọlọ́ ìrìn ìrìn ìrìn àtẹ́kù orí rẹ̀ òun náà àgbáríkà tó pọ̀ lọ́jọ́ tó wà. Àwa fẹ́ ní ọlọ́run ọba. Ọba tó lè gbé ó fi ní gbogbo ìdáwà lọ́la. Ó fi àwọn aṣáájú tó tó tẹ̀ ìdáwà lọ́la náà láfẹ́. Ọpẹ́ náà lọ́mọ ní òjọba wa. Àwọn ìdúró kan báyìí báyìí báyìí pẹ̀lú àti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Ọlọ́run tí ó rà jíjọ rẹ̀ tẹ̀lé pẹ̀lú àwọn ọ̀nà láti kò ní sàgbà bàbá wa ìmọ̀ àlàáfíà tó pé ní ọmọdé tó ṣe. Àbí. Wọ́n ti lọ́ba àlàáfíà tó máa ń ṣe àlàáfíà àlàáfíà. Àti gbogbo àwọn ọmọ ìṣẹ̀lẹ̀. Lórí ìrìn